nígbà tí wọ́n bá wọn sọ̀rọ̀ ààbà tó bá wọn sọ̀rọ̀ èyí tó ń tẹ́ ìtẹ̀síwájú lọ́kọ̀ọ́nà tẹ́gbọ́ ọ̀sánà sọ̀rọ̀ àwọn àríwọ̀ tẹ́lẹ̀ àti ọmọ inú ọgbẹ́ ọ̀rọ̀ ọlọ́run ó gbọ́dọ̀ wà lókè gbogbo ọ̀rọ̀ ìjọ ti tọ́lọ̀ sọ̀rọ̀ bá wà ní ọ̀sẹ̀lẹ̀ èyí tó burú jù náà lámẹ́rú òun náà ni àdáadáa lẹ́nu ẹ̀sìn àìsídà olùkọ́ tó bá jẹ́ àdáadáa lẹ́ pátá alùmí o kọ́lọ́mọ́ ti wọlé ní alù gbogbo tó bá ti di pátá ẹ̀yẹ́ ló ti ọlọ́wọ́ báyìí tábà gbàgbé ní ìjẹ ẹjọ́ àtàlàyé nípa kí ni haqqullahi ala al-ibad wa haqqu al-ibad ala Allah ìwọ̀ owó lọ́lọ́wọ́ bá ní lọ́wọ́ àwọn ọmọ ènìyàn kí sì ni àwọn ọmọ ènìyàn ní níwọ̀ lọ́rọ̀ ọlọ́wọ́ bá eléyìí òun ni bèèrè sáà nígbà Muhammad sallallahu alaihi wasallam tó bí Mu'adh bin Jabal ọ̀kọ́ọ̀lù Allahu wa rasuluhu a'lam Mu'adh ló wọ̀n má ọlọ́wọ́ àtúntì ẹ̀lóyé alẹ́gbẹ̀wá sọ fún pé àkùnlọ́yì ala al-ibad an ya'buduhu wala yushriku ma'ahu ìwọ̀n tọ́lọ́wọ́ bá lọ́rọ̀ àwọn èèyàn ó ní kí wọ́n sì gẹ́ tọ́lọ́wọ́ bá nìkan sọ fún òṣùwọ̀n wá ogun mu ṣọmọ mùsùlùmí àsọ̀kọ̀ ránjọ́ náà ìgbó ikú ẹ̀ẹ́dẹ̀ tọ́mù yẹn máa ń tẹ̀ kájá láyé ó bá ti kó burú tó lójú wa tó bá ti kó ní agbára tó lójú wa olúwa tó bá wù wọn náà bá kúlíkúlí jẹ tọ̀ kódà kó ṣe ìyà tí mo lérí pé yóò wọ náà tó ti rà síbẹ̀ yẹ pé yóò pẹ̀lú náà gan ike yóò káyàn olùwà tó bá wù mí èmi ọlọ́wọ́ bá ti sàkóyè tọ̀. àmọ́ ẹ̀sẹ̀ kan bẹ bẹ́ẹ̀ bá dánrú ẹ̀wọ̀n à ọlọ́run wọ̀nyí borí ní à bẹ́ẹ̀ bá fi ṣe tó kú tí o bá tó bá kú bẹ́ẹ̀. àbábá tó bá láyé kó tó kú òun lè borí sí i àbábá tó lè ṣe kú òun lè borí sí i òun náà ni wọ́n ọlọ́wọ́ bá yẹn àní tí ò ní kan lágbọ́dọ̀ wọn gbé ìjọsìn wa fún àgbọ̀dọ̀ ṣe ọ̀pẹ̀ lọ́tọ̀ wa. tó máa ń sọ̀rọ̀ nípa ẹbọ wàṣíìkì lọ́wọ́ ẹni wà. ẹbọ wa ní àwọn ẹ̀rọ ẹ̀sìn tó pọ̀ náà àwọn ọ̀nà táyà fi ń láwùjọ pọ̀ tí àpẹẹrẹ ti dé ń bẹ lápẹẹrẹ àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam. nígbà tá a ti wá mọ̀ pé ẹbọ nínú àwọn ẹ̀ẹ̀sẹ̀ tó ní agbára ní kọ́lẹ́sọ́ náà bá lérí ó lérí àtọ́ lágbára fún wọn ní forí jẹ bá lè ṣe wọn ní forí jẹ yóò ṣe gbé jáde tí ó hálẹ̀ ìjọ ẹ̀ka jí nà sí tó bá wá rí bẹ́ẹ̀ bá a bá ti gbọ́ ìtumọ̀ àṣíríkì tá a bá ti gbọ́ ìtumọ̀ rẹ̀ tá a gbọ́ yé yóò rọ̀ fún wa káwa náà pé àádá ṣíríkì àádá ṣíríkì àádá ṣíríkì. àwọn tó ń gbé àgbàgbọ́ yé náà pé àṣíríkì àgbọ́ yé òun tó jẹ́ pé ń dápé àṣíríkì tá a mọ̀ sí ìwà ọrùn pẹ̀lú ọlọ́ òun ni ká rí èèyàn kó mú gi kó gbẹlẹ́rẹ́ àbí lókúta ó pọ̀ nǹkan bíi àbí kan gbé nǹkan tí oríta mẹ́ta fún ara ẹ̀bọ̀ lèyí náà omínà ṣíkì eléyìí ìran kánú àwọn ọ̀rọ̀ ẹbọ ni àwọn nǹkan tó wá jẹ́ bọ́ wá pọ̀ táwọn èèyàn fi ń sọ lálónìí nínú ẹ̀ òun àtàhàkùn ẹ̀dọ̀gbọ̀nyí wà rọ̀sùn kámọ̀ pé ìdájọ́ àmọ́ káwá mú lọ sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sọ́dọ̀ wọn bá ó ti lára tó lè sọ̀rọ̀ di ẹlẹ́gbọ́nù tó lè sọ̀rọ̀ di káàbì wájọ náà bá káàbì ń tẹ́lẹ̀ àláàrí pé nìkan yìí mo sí lára rí fún yín hapò lọ́ káàbì yìí mo sí léwọ̀ fún yín ọlọ́run ẹnìkan lórí lọ́wọ́ ọlọ́run Muhammad nígbà tó bá fi lè gbé nǹkan yìí tá a gbé kúrò lọ́dọ̀ ọlọ́run tá a gbé sọ́dọ̀ ẹ̀dá kan ó dẹ̀bọ̀ àbá gbé sẹ́lẹ̀ òfin kánú àwọn òfin ìlú ó dẹ̀bọ̀ wọn lọ́wọ́ ẹwà jẹ́ àwọn olóògbé àìsàn ìjọ lónìí ẹgbẹ́ tó bá ń gbé níbi òfin láti wọ́n lù láwùjọ pẹ̀lú wa náà àti democratia ìjọba yẹn ìṣèjọba ọ̀nì ìṣèjọba kúkúrú ni. àmọ́ àwọn táwọn bẹ̀lábẹ̀ rẹ̀ ń kọ́ táwọn bẹ̀lábẹ̀ rẹ̀ lókè ìgbà táà bá fi yọ́rú sí táà bá fi yọ́rú sí bílá ìtẹ́lẹ̀wà yìí ó mọ̀ sí akúkọ ó mọ̀ tó dá ju jẹ̀rí àmọ́ táà bá fi sọ bẹ́ẹ̀ ọlọ́run là á kó bẹ̀ níbi ìyá yẹn àmọ́ tó gbé máa ń sọ pé òfin dàmọ̀kìràtíyà irú ẹni yẹn ó ti bí ọlá fún òfin yẹn lójúmọ́ ọba mi rẹ̀ àwọn ṣẹ́kù lè lẹ́yìn lẹ́yìn mọ́. nínú rẹ̀ òun lé ní ẹni àdì ọkàn bí ò bá tẹ̀ ṣe é ṣe àmọ́ òun láti ọkàn ni pé òfin báyìí àbí ìdájọ́ báyìí ó dáa ju ìdájọ́ ọlọ́run ọba lọ ó ní àdì ọkàn rẹ̀ kò jẹ́ ṣe é ṣe àbúlájọ ọkùnrin àjọ́kọ̀ tó ní òní ó sọ ní káàkiri níwájú ọlọ́ọ̀bá kájìlẹ̀ sí jẹ̀mọ́ àbí ẹni kan bẹ́ẹ̀nà àwọn ẹ̀dá ọlọ́ọ̀bá ó lágbára ọlọ́ọ̀fún lágbára láti ṣe nǹkan ní aláàrí pàwà náà láti ṣe nǹkan ní haram pàwà náà báwọn ni wọ́n ṣe lónìí ó pọ̀ láwùjọ ìdá o ìta rẹ̀ ti máa ní o ó pọ̀ lára àwọn oṣù púpọ̀ àfá wọn bí ọlọ́ọ̀lọ́mọ wọn lọ́bi láwọn òfin kan àbáwọn àwọn gbólóhùn kan tẹ́ máa ń sọ pé kọ́ wà níwájú ṣéèkù rẹ̀ ìwọ̀n mòrídìí ọwọ́ àwọn ju ṣéèkù rẹ̀ kàlmẹ́jì gẹ́gẹ́ bí òkú tó kú táwọn ẹ̀rọ bọ́ ti gbọ́rọ̀ wá wájú afá rẹ̀ nù kọ́ ìdá wọn sókè nù. níjọ́ tí wọ́n náà bá ti bá dé bí ṣe ti tiẹ̀ náà tó ń lọ pẹ̀lú bàbá rẹ̀ tó ń lọ pẹ̀lú àbá tiẹ̀ náà pé ọjà gẹ́gẹ́ bí òkú níwájú bàbá rẹ̀ níwájú ọ̀gá rẹ̀ níwájú àfá rẹ̀ bẹ́ẹ̀ lọ ti dúró ẹ̀mọ́túnmọ́ rẹ̀ bẹ́ẹ̀ bá ti kú bàbá gbàgbà rẹ̀ tó tó dé ìyá ńlá kan wẹ̀ kò lọ́pùtà pé ẹ̀mẹ̀wẹ̀bẹ̀ ẹ bá yìí sí àyín náà yóò gbà yìí sí ẹgbẹ́ òkú tó wọ́n bá dúnyàn kò sí ní káà ti lọ tí ó tì kò sí ní káà fà á lọ tí ó fà ó ní kọ́ ní gbọ́dọ̀ wà níwájú àwọn tí ó rẹ̀ nìyẹn. òun ló sọ ọ̀pọ̀lọpọ̀ wọn di ẹlẹ́mọ̀ wájú ọlọ́ọ̀ba nítorí pé tí ṣé wọn bá ṣe nǹkan ní àláàlí tó ṣe nǹkan ní àárọ̀ mọ́ sí bẹ́ẹ̀ ó wá ṣe fá wọn bá dé ó wá transfer kó lọ́dọ̀ àwọn ọmọ kéwú tààfà ó wá bọ́ sáwùjọ wa náà ó ti wá bọ́ sáwùjọ wa pé ọ̀rọ̀ táwọn àbá bá sọ àwọn èèyàn máa gbé ọlá fún wọn ti máa gbé ipò fún ju ọ̀rọ̀ Muhammad sallallahu alaihi wasallam báwùjọ tó wá ti dọ̀ o ètò ìlú fún àwùjọ yìí máa àdílápọ̀ yanjú ẹ̀ níbi bẹ́ẹ̀ máa ń kọ́ lọ́lọ́ kọ́ lọ́lọ́ kọ́ lọ́lọ́ kọ́ lọ́lọ́ báwọn èèyàn ọlọ́run sọ ọlọ́run sọ aláwọ̀ nípa bá wọlé o. tó bá ní nǹkan ẹni ló sapọ̀ ọ̀rọ̀ àfáàdà tí wọ́n

àwọn àbá christian àtàwọn àbá jù tọ́lọ̀ bá ti ń sọ tí bá mú làbárì wá nípa àwọn yẹ̀wúdí tí mú làbárì wá nípa àwọn nàṣọ́rá ń sọ bẹ́yìn ọmọ lẹ́yìn àdé Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yẹ má jọ wọ́n o ẹ̀yẹ má jọ wọ́n o ọlọ́wọ́ bá ní aláwọn yẹ̀wúdí

ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táà bá ń sọ báwọn èèyàn láwùjọ báyìí àbí ẹ̀là lọ́rọ̀ bẹ́ẹ̀ bá ń la dáadáa ẹ́ kò ní yá èèyàn ìgbónà àwọn wọ́n tẹ́ bá ti pa

onínà sọ́ra ọmọ tó nǹkan méde wọn ò ṣe wọn àníbi wa béèrè béèrè lọ́wọ́ ẹ̀ láti fi béèrè òní ló ti wá pa ọ̀sẹ̀ jáde fún un ó fẹ́ kan lọ́wọ́ ó ní ọba ìdẹ́ bá nínú síra nínú òwe wá sọ̀rọ̀ tó takò sí bẹ́ẹ̀nù ìtọ́lọ̀ bá ṣe ní tọ́lọ̀ wá ṣe ní ẹ̀tọ́ nínú tíra fún yí àwọn àbára ṣe ní haram ó lè wọlé ṣe bẹ́ àbí tọ́lọ̀ bá ṣe ní haram fún yí àwọn ṣe ní halal ewọlé ṣe a ó ní bẹ́ẹ̀ ni ọ èyí tọ́lọ̀ bá ṣe ní halal yìí báwọn bá ṣe ní haram àwọn àbára wọn bọ̀ èyí tọ́lọ̀ bá ṣe ní haram táwọn bá ní halal yìí táwọn bá àlẹ́bí e tí olùwà tílkà ìgbà àjákòkòrò láàrín ọ̀nà tí a gbà fún wọn nìyẹn nítorí pé ìwọ̀ ọlọ́ọba ráìtì ọlọ́ọba ni ó ṣe nǹkan lẹ́sọ̀ pé nǹkan ìmọ̀ ọ̀sẹ́tọ̀ fún yín ẹ máa jẹ nǹkan ìmọ̀ ọ̀sẹ́tọ̀ fún yín ẹ máa ṣe nǹkan ìmọ̀ ọ̀sẹ́tọ̀ fún yín ẹ máa ni gbogbo tó ti wá jẹ́ ọlọ́ọba ẹnì fún bá wà bẹ́ẹ̀ bá sáà bí sọ fún yẹn ààrẹ wá balẹ̀ ẹwà ọjọ́ tó wá lónìí bẹ́ẹ̀ bá mọ́ ọmọ bá tó báyìí àdéjọ báyìí wọ́n ni láyéláyé tí wọ́n àwọn ọ̀sọ̀ bẹ́ẹ̀ àáfà àwọn ọ̀sọ̀ bẹ́ẹ̀ ìdí ń bẹ lọ́pọ̀lọ́ àwùjọ lè jẹ̀mọ̀ ìdí ń bẹ lọ́pọ̀lọ́ àwùjọ lè sábà ẹni tó kàn wọ́n mùsùlùmí tọ́bá ní kaba yọ̀ ọ̀dá ọwọ́ àdé ẹ̀rọ ó ní kọ̀dá àbí ẹjí rí ẹ̀rí inú súnnà ó ní kọ̀dá àlọ́kọ́ láwọn afárá ọgbà ó ní ẹnìkan ọmọ náà fẹ́ kọ́dẹ fọ́tò ní àti kọ́dẹ fọ́tò ó padà wá gbọ́n ní àlọ́kọ̀ pé fọ́tò ọ̀dá ó wà lọ sọ bàbá débẹ̀ àwọn àti mo dúrà a àti ìgbẹ́sẹ̀ tó pọ̀ pẹ̀lú ìwé lásán lọ́wọ́ máa àwọn ọ̀rọ̀ náà lọ́bá lọ́wọ́ àbábá wọn náà ń gbé wọ́n mọ́ ìhàdí fún àwọn ẹni wọ́n gbé ìlànà nínú ìyẹn ìgbọ́n àbá yìí àwọn wá ní gbogbo àbá àgbáyé mùsùlùmí àgbáyé gbà pé gbogbo dábá bí tẹ́lẹ̀ yìí tẹ́lẹ̀ yìí náà sọ yíò ní kòsítọ́ ayébò mẹ́ alébò kọ́lẹ̀ àti mọ́sílẹ̀ kan gbogbo àdí ìtẹ́bà mú wá kọ́tò yìí o ní kó jẹ́ Bukhari àdìpọ̀ jẹ́ mùsùlùmí wájẹ́ sí ti àlébà lọ́wọ́ yìí o kí ló dẹ̀bi nígbà àkóléjẹ́ tó pẹ̀lú gbogbo ìtúrì jẹ́ wá wà aláàpọ̀ ẹwù ẹgbẹ́ náà tó dá lè jọmọ́ àdìjẹ́ alákọ̀ọ́kọ́ Bukhari àti mọ́sílẹ̀ àdìjẹ́ lẹ́gbẹ̀ẹ́ Bukhari àti mọ́sílẹ̀ ìmọ̀lọ́wà wọ́n ló àwọn oníbùkárí tẹ́ ilé ìyàtọ̀ sọ lẹ́ṣẹ́ wọ́n láwọn ilé wọ́n ti wọ́n lé wọ́n ti lọ́mọ jáde mẹ́ ẹwọ báyìí wọ́n bá mẹ́ bukhari ni muslim ẹwọ báyìí wọ́n bá mẹ́ bukhari ni muslim ilé ẹ̀kọ́ àlẹ́ muhammad àwọn ni tẹ̀lé wà àtọ̀ àná àmọ́ tòní tẹ̀lé iná wà àṣọ ìnà agbọ́ àjọta agbọ́ àgbà ẹ̀gbàgbó kílódé ọláwọn ọ̀gbà tí ara iná kárí àdíjì iná ni ọláwọn ọ̀gbà kílódé nítorí pé ṣé o kàmọ́lù jì àti ṣé nítọ́lọ̀ ń kọ́ fáwọn àjò àlẹ́ Muhammad pé ẹ máa ju àwọn èèyàn sí díẹ̀ tàwọn àtọ́ kí ló máa ń ṣe ìtàkàbù àbárọ̀ hún wọ̀n bá ṣe máa bá rẹ̀ lórí ká ìyàwó ní àtàwọn àtọ́ra àwọn àbá àwọn ọlọ́kùn tí wọ́n ń sin wọn tí wọ́n máa ọ̀nà wọn náà ń gbà sin àlejò sàlàyé nǹkan ọba ti ṣe ní àrọ́mù bá ọlọ́run ṣe fọ́tò yíyà ní àrọ́mù fún wa àmọ́ tó bá àwọn àbá ti ṣe ní àláàrí àwọn ọba wọlé gbogbo ẹni máa ń gbẹ̀gbẹ̀ tí ayé báyìí wọ́n tó jẹ́ kóṣe yípadà tá a máa ń sọ̀rọ̀ síkú síkú síkú nínú àwọn ọ̀nà tí a fi kó jẹ mọ̀ nìyẹn àbíọ́nà ọba ní bíọ́lá ilé àtẹyìn má ti rẹ̀ lẹ́bọ̀ láyé o kọ́ gbé wa ti jẹ́ lémù mẹ́rin lárí kìyàmà ẹ̀dá ìlànà ìlọ́sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀dá ìlànà ìlànà الله والصلاة والسلام على أشرف المرسلين من نبينا محمد صلى الله عليه وسلم أتعرف الله عليكم يا الله ولا جزاك الله وقال نبوة محمد صلى الله عليه وسلم إمام مسلمين ọ̀rọ̀ nípa àwọn nǹkan tó lè sọ wáyé lẹ́bọ òlánsàrà ẹ̀kọ́ àjọmọ́ ká máa wọ àwọn tó kú sẹ́bọ ìdájẹ́ lónìí àbí ká máa yẹn lẹ́nà tí ń jẹ́ ṣe kú fún ó tayọ ká tọ́pọ̀ síbi òkúta ọ̀ èyí tá a sọ yìí sáfà lásán ọ̀ gbọ́dọ̀ pé láwọn òbí rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ló bẹ̀rẹ̀ mùsùlùmí wọ́n lè kó lè jẹ̀ báàbù wọ́n wá ń lò ó gẹ́gẹ́ bí kó fẹ́ dáadáa tó ọgbọ́n fún ẹ̀kẹ́ ẹ̀mọ́ ló tẹ̀lé báà ìyá rẹ̀ wá ní ẹ̀mí ọ̀fẹ́ ìjọ́nú sí bàbá rẹ̀ lòun ọ̀fẹ́ ìjọ́nú sí wọ́ọ́rọ́wọ́ bẹ́ẹ̀ òrìbọ̀ torí pé òun wá lọ́nà àwọn òbí rẹ̀ méjèèjì á nǹkan tẹ̀ bá mi jẹ́ ọ̀sẹ̀ tí yóò tọ́ hálà wà ṣì ìjẹ̀ká kọ́ dáadáa o ẹlòmíì lè ti báwọn náà tí ò ní jẹ́ mọ́ṣíríkì àwọn mọ́ṣíríkà àmọ́ kó já sí pé kò jẹ́ kí ibi ibẹ̀ ìbànújẹ́ pé ah, òbí mi ò lè sọ̀rọ̀ kí má tẹ̀lé ah, òbí mi ò lè sọ̀rọ̀ kí má tẹ̀lé àwọn bẹ́ẹ̀ tó ń pé ara ní mi wọ́n fi ní lẹ́nu imá ni ò ti gbé kí ma fi ilé ẹ̀wọ́ àwọn ènìyàn eléyìn wà àwọn kìnnà

ọlọ́run kan kẹjọ́ ọ̀dà ní Muhammad sọ̀rọ̀ ẹbí ìwáyà ní wọ́n ní Yahudi àti mùsùlùmí wọ́n jọ́ ọ̀dà ní Muhammad sọ̀rọ̀ àríwá sẹ́lẹ̀ àlẹ́bí wa dájọ́ jẹ́bí mímọ́ sáà kẹjọ́ wa ádẹ́nìkan lẹ́bi ádẹ́nìkan láì náà wọ́n lọ jẹ́bi wọ́n lọ jẹ́ àríwá ẹ̀sẹ̀ kálẹ́bi mìíràn fún ọ̀bà àlẹ́bí ọ̀bà gba ẹ̀kú lọ sọ́dọ̀ àbáfẹ́sì

òun bá mú ìdá ọmọ sọ ilé mọ́lẹ̀ ó bẹ̀rẹ̀ rí ẹ́ wọ́n báyà <laughs> àyàkà lẹ́bi náà o ọlọ́wọ́ aṣọ ẹ̀kọ́ àríkalẹ̀ lórí túmọ̀ lórí o àlẹ́bi mọ́ orí bẹ́ẹ̀

ó ní kò rí bẹ́ẹ̀ wọ́n láyé sí ó tó fún mi ní àmọ́ tó ní àwọn míì tí máa ní èrú lára wọn dáadáa ọlọ́run wá ní wà wọ́n bùkì ọlọ́run wá búra ọlọ́run ò ní ìdí tó búra bá àká tó gbà mọ́ abánimọ́ni àmọ́ àwọn míì tí máa ní ilé olùgbèsì ìtura kan dáadáa láyò mi lóòn tó fẹ́ sọ náà nìyẹn ó búra pẹ̀lú pẹ̀lú ara mi wọn ò ti mú mi ní wọn ò tí lè ti àtàlù àtìmọ́ọ̀tì fíìmọ̀ ṣájára ìdáhùn nítorí sọ mùsùlùmí sọ mi ẹ̀sìn mú mi ní ó ti jọ́ tí wọ́n bá ń fi ọ̀rọ̀ wà lẹ́yìn Muhammad tó bá fi ń dájọ́ tó ti gbà bẹ́ẹ̀ fíìmọ̀ ṣájára ìdáhùn ẹni tó bá tẹ̀ láàrin wọn ibi tó bá dájọ́ sí wọ́n gbọ́rọ̀ gbà ta ló wíbẹ̀ rí

òun ti sọ pé pẹ́bá lẹ́nu mọ̀ pé àwọn obìnrin ló padà máa kàwé ní pòfẹ́sọ̀ ní kò ní sọ tó sọ báwo ti láwùjọ wa nínú ìjàmà àwọn èèyàn àfihàn àrẹ́bìsì dájọ́ bá ń fa láàrin ara yìí bí máa ṣájára bẹ́ ilẹ̀ òun ìmá wọ̀múrù tó ni àwọn àkọ́ ó lè jọ́rọ̀ ẹ̀sìn àbíkó jọ́rọ̀ sí ní ayé yìí ó dìgbọ́ tẹ́ bá ń fa nẹ́bí ṣe ìdájọ́ láàrin ní kẹ́kọ́ di múmi ní ìgbọ́ ti ń gbọ́ ní pé àbọ̀ ọdẹ ń gbọ́ ní wọ́n lánẹ́bí ní sókò tó mùsùn bọ̀ kọjá kókó tẹ́ wọ́n lánẹ́bí ló ń bẹ́ ó bá kọjá ẹ̀ wọ́n náà bí ó bá tẹ̀ wá wọ́n lọ́tún sókò tó ẹ̀ wọ̀rọ̀ mú kúrẹ̀ sọ̀fà ìkọ́nà àwọn afọ́ wa ṣẹ́kùn lẹ́jùn bí ṣẹ́kùn lọ́wọ́ wọ́n ní bó jẹ́ káàkiri máa lò pẹ̀lú ọ̀rọ̀ àná Muhammad tá a máa ń gbọ́ ní ìdáwọ́lẹ́rẹ́ fúnbà ní rẹ́dùn òdí fánàbí ló sọ ọkà ń láàrin wọ́n ní ẹ máa fi rò gbà pé ẹ̀ẹ́dì rọra yígbà pé ẹwà wá gbà nẹ́bì tí fi ń bá yín sọ̀rọ̀ yẹn tí ó lè wọ́n wá gbà nẹ́bì wọ́n gbà nẹ́bì kánẹ́bì máa sọ pé gbogbo mùsùlùmí tó bá kọjá kóṣẹ̀ yóò wọ́n ní ọmọ mọ́ wá sọ ìlàkàyẹ̀wò ẹ̀pọ̀ bí i ní bí ó fẹ́ lómi kò ní tí ó lè sọ àmọ́ wò dáadáa kọ́lẹ̀ èèyàn dìdì ní ọ́ anẹ́bí sọmọ tó ń wí báyìí tó ní dámọ̀ lórí sọ nìyẹn bìlìsá lè hà wọ́n kó tànẹ́bí fọ ọ̀rẹ́ ara ah, ṣé wù sí òṣọ́bà gbogbo àwọn ọba ìwọ̀n lọ́nà àdé ọlọ́run ti lọ fún wa yàrá lẹ́bí náà mẹ́rin lọ tó ń bẹ̀rù ọ̀fọ̀wọ́sàkùn bá ọkọ̀ tó ti nẹ́bí wọ́n lọ sí ìdáhùn láwọn olùkọ́ùn kàjáàrí bá àdókùn rìbá ọlọ́ni ẹ̀sọ́ ayé ẹ̀jẹ̀ jẹ́ òmìnir làbábẹ̀rù àwọ́dà ọba pàtàkì ẹ má jí ohun yí lórí ohun ànábì máa wà láti ẹjì harun láhùn bèèrè kọ́wọ́lẹ̀ kà jẹ́ àrífà ọdún ní báyìí bá nàrí máa ń sọ́ọ̀ ẹ má jájọmá bẹ́ẹ̀ sí máa ń jájọmá ayé òní tó lọ́wọ́ bọ́ àyè tàbàtọ̀ àmẹ́rẹ̀kù wọ́n àwọn ló bà jẹ́ dáadáa bọ́ ti báwọn òbí rẹ̀ fọ́mọ orun kan fún táníkà olúwa ní gbogbo ó bàjẹ́ wà ń tún láàtẹ̀ṣẹ̀ òrùn wọ́n ti ń bẹ láyé ọ̀nà fún gbogbo orin òrùn lò mẹ́ kí ló bá tó jẹ́ àlẹ́bí sọ ẹ̀ ń parí ah, wọn àwọn tẹ́fà àtàmẹ́ láyé lónìí a lè alámùlélà ìsàbálẹ̀ láyé tókè àwọn àtàlẹ́bí àpàdé bí bá máa jáde máa nẹ́bí àdé àmọ́ tó fà á sí ààrẹ sọ̀kalẹ̀ ní fi ń sọ pé àtà àtàmẹ́ láyé náà àtà náà lè gbé ohun wa ní yọ̀hàn nẹ́bí àtà náà lè jáde máa nẹ́bí arákùnrin náà bẹ̀rẹ̀ ìdùkúnjọ́ náà ẹ̀dá tọ́lọ́wọ́ bá dáhùn ní pé máa sọ̀rọ̀ ọ̀dọ́ pàríwájú àlẹ́bì ni òun bá wá mọ́ sílájú mọ́ òun wọ́n sípò àlẹ́bì náà mọ̀mọ́ ọ̀sẹ̀ kí ní ọ̀sẹ̀ kejì àlẹ́bì ni àìlábájá náà ẹbá wọn abọ́lé wọ́n délé ìjọba lọ́dọ̀ ọ̀dá olóhun òlé wọ́dà lẹ́bì mọ́ kí ló dé kó lọ́ mọ iná lò wọ́n òun láyé àjọ báyìí báyìí báwì ọ̀sán àlẹ́bì àlẹ́bì ni ẹ má sọ ẹ má dà lóhùn bẹ́ẹ̀ni huwa min jẹ́nà òun kọ́lọ̀ bá báwì ọmọ àjẹ́nà lòun hẹ́rì háyà lẹ́sẹ̀lẹ̀ àlẹ́ ọ̀jùlẹ́yìn ayá yìí àwọn èèyàn tí wọ́n tó bí kò sí àdàdà ọba mẹ́kọ̀ọ́ bá yóò sínú islam àwọn tí wọ́n tó bí tọ́lọ pàtàkì méjì nínú yí lọ́lọ́ ọba bá wíjọ náà mọ́rin àbúbákìwà ọba àbúbákìwà tí wọ́n lọ́lọ́ bá wíjọ náà kí wọ́n ṣe ànábì ìrànwọ̀ yẹn ń ṣe nínú sí ànábì pápẹ́ ìrànwọ̀ yẹn ń ṣe wọ́n lọ́wọ́ jẹ́ ibi tí wọ́n wà àbábátọ́jú kò sí láàrin ara wọn lọ́dẹ́ sọ ẹ̀dá mi ò gbọ́ àtọ́lọ́ àkùnmọ̀ wí áhá ah, ah. èyí tàà lẹ́bí mú yọ strong nítorí náà bá mú lágbájá ah, àbábí ọ̀rọ̀ náà èyí tí ọ̀gá mú wọ strong lágbájá ní ìbámu nítorí náà lọ àlejò bọ́ kí ló bá tó jẹ́ àlejò ti tú ẹni tó fẹ́ ti tó fẹ́ ti lóyìí àwọn tó wọ́n gúnmù mi wọ́n tó wọ́n ní different opinion anábì sọ̀rọ̀ wọ́n bàbá rẹ̀ sọ mọ́nì anábì sọ̀rọ̀ ọlọ́bà tí ẹ sọ mọ́nì àwọn bábí ọba rí wọn àwọn ọba rí wọn nínú tó lè sọ̀yẹ̀ lérí ibú ayé bá lè kìíyàmà oníkánábì sọ̀kọ̀rọ̀ mi sọ̀rọ̀ alẹ́ Muhammad ẹ̀jẹ̀ ìlísìn ẹ̀gbọ́ ẹ̀lísìn ẹ̀dí ẹ̀gbọ́ ẹ̀bá gbọ́ ẹ̀kẹ́lé àwọn anábì sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ọgbọ́ta lẹ́bí ọ ọlọ́mọdé àti ikú láyé pàdé kìyàmà inú tó lè sọ àdínlẹ̀ ikú láyé pàdé kìyàmà ó ní káwọn ọlọ́mọdé àti ọ̀rọ̀ àti Muhammad sallallahu alaihi wa sallam àti ọmọ balẹ̀ jọlá mọ́ta mú wa dúró àdékùn máa yẹwa tí wálé tó máa tẹ̀lé kàlẹ́ Muhammad sallallahu alaihi wa sallam حالك على أمه بحمدي أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته